اتقوا الله حق تقوى واعلموا أن الله سبحانه وتعالى قادر على كل شيء عباد الله لا شيء مدين قلب مثل ذكر الله وتوكل عليه والإيمان بقضاء الله وقدره قال سبحانه وتعالى ما أصاب من مصيبة إلا بإذن الله عباد الله واعلموا أن الأمور كلها بيد الله سبحانه وتعالى فمن شاء كان ومن لم يشاء لم يكن قال سبحانه وتعالى قل من ذا الذي يعصمكم من الله إن حرص بكم السوء أو أراد بكم الرحمة عباد الله وما موقفنا نحن المسلمون فيما يحدث في العالم يعني في مرض كورونا واجب أن يكون تعاملنا معها إيمانيا في المقام الأول وتثنيا في المقام الثاني أما المقام الأول فينظر الثقة في قضاء الله سبحانه وتعالى والتوكل عليه والاعتصام به والمقام الثاني ففي الأسباب الموصى بها من قبل المتخصصين الأرض الأطباء الأرضية والعلماء والتي تعين على الوقاية من المرض والتداوى الذي جاءت به شريعة تتناول طب الوقائي والذي يكون قبل نزول المرض والطب العلاج الذي يكون بعد حلول المرض عشان أقول àlékún kí ọlọ́run òun lè rí adéná ọlọ́run bá fún ọba àlékún ọmọ ṣọ́kàlẹ̀ sọ́dọ̀ lọ́wọ́ àlékún ṣẹlẹ̀ à ń kí àwọn ọmọ ìyá wa náà ní kíkí àpọ́nlé kíkí ọ̀la kíkí tó dá kíkí lọ assalamu alaikum wa rahmatullahi kúrúbá wa lẹ́nìí òun náà ní pé wà dìbò náà náhàwá òrónà àwọn tá a jẹ́ mùsùlùmí àwọn tá a ń gbáyé pọ̀ mí mùsùlùmí wọ̀ mí ná ní kàfíìrì àmì ná àwọn tá ń gbáyé pọ̀ mẹ́ta la sí àwọn ọlọ́run pè ní àjẹbẹ́ nínú ìbẹ́nu wa àwọn káàbìrì àwọn tí wọ́n gbọ́ lọ́n gbọ́ nínú ìbẹ́nu wa táwọn gbáyé lónìí alìmọ̀nà àdìkù àwọn ń pe àwọn ní mùsùlùmí ni wọ́n ń jòkó pẹ̀lú àwọn mùsùlùmí akẹgbẹ́ wọn àmọ́ àwọn ọlọ́run bá tó mọ̀ náà fífi àti káàmì yìí ó tàn án pọ̀ ní. àmọ́ wọn tá ń dájọ́ ọkọ lẹ́nìí àwọn tá a jẹ́ mùsùlùmí èyí tó káàkiri ayé lónìí tá a fi gbà sí ní ọlọ́jọ́ gbọ́ọ́ bàbá tí tá a ti bọ̀ yóò mọ̀ sọ́tẹ̀ ojú wo ni káwa mùsùlùmí ojú láti wo nǹkan pè ní corona virus. àwọn àfà wọ́n ti sọ púpọ̀ lórí ẹ̀ tọ́pọ̀lọpọ̀ wá ti gbọ́ àmẹ́rin yóò jẹ́ fún ìrántí àti àwọn àlàyé kọ̀ọ̀kan sí nǹkan tí ń tẹ̀lọ̀ pàtàkì lọ ní sáwà wà àbí ní mọ́sá sáwà lónìí gan gbogbo ẹ̀ pátá kò sí nǹkan sí o ọ̀dọ́ tí olóògbé jẹ́ pé ìkan ò ní tẹ̀ láyé àti káwọn àfá àwọn olùmọ̀ nínú ẹ̀sìn kí wọ́n rí wọ́n ti ọ̀nà bọ̀rọ̀ ṣẹ̀ríà ara ní ìlànà ìfẹ́ gbogbo ẹ̀ tó kù lọ́nà ìyàwó tá a jẹ́ mùsùlùmí anistan táàbọ̀rọ̀ dúró lérí àìsàn tó káàkiri ayé tí wọ́n pè ní coronavirus alákọ̀ọ́kọ́ náà ẹ̀jẹ̀ abẹ́rẹ́ ọlọ́run ọba bó ti yẹ ká bẹ̀rù ẹ̀ káàlù mọ̀lámàdájú Allah subhanahu wa ta'ala pọ̀bá ń pọ̀bá ń pọ̀ tẹ́lẹ̀ tó ń tó pọ̀ ní mọ́lẹ̀ ń parẹ̀ tẹ́lẹ̀ ní mọ́lẹ̀ gbọ́rọ̀ lékún anna Allah subhanahu wa ta'ala khabiru ala kulli shay bí wọ́n bá ní mọ́lẹ̀ pé ọlọ́run ọba ó lórí ẹ̀tẹ́lẹ̀ ó yẹ kí ìsàmì àgbàbáyà ètí máa ń jẹ́ kéyìí kéyìí ó dúró lórí yìí máa lè náà kéyà kó máa mìíyàn ó ti tẹ̀lé báyìí Allah subhanahu wa ta'ala wà kọ́ọ̀lì àdà fún mi. bẹ́ẹ̀ ọba wa gbà tẹ́lẹ̀ ọgbà ọ̀gbà gbogbo àwọn tí wọ́n ń pera alágbára ayé ayé náà mú yọ wáyé náà kó wọ́pù àwọn tẹ́lẹ̀ àwọn alágbára ayé àwọn wá dà lẹ́nu jẹ̀ náà agbára a ní tẹ́bí pẹ́ ọmọ lágbára ayé agbára wádà wọ́n bá dẹ̀ ha rí ní fẹ́ràn ìbáyàrí bí tọ́nà bá ní agbára dé ọ̀dọ̀ wọn ló ti bẹ̀rẹ̀ ó sì kú lọ́dọ̀ wọn so ìwọ́n tó bá jẹ́ mùsùlùmí tọ́nà bá ń ṣe èdè ti láì gba àsìkò púpọ̀ nǹkan méjì òun làwọn tá a jẹ́ mùsùlùmí la ní lórí nǹkan tó bẹ̀rẹ̀ báyìí nǹkan méjì ni alákọ̀ọ́kọ́ mẹ́ alìmọ́n ìkọ̀bọ́ ni lọ́ọ̀ ká ní ìgbàgbọ́ lórí kádà ọlọ́run

ó wá dá wá sílẹ̀ bẹ́ẹ̀ ó wá ní máa kọ́ ó ní kó máa kọ́ ó wá bẹ́ẹ̀ pé kí ni kí máa kọ́ olúwa ní gbogbo tí mo tẹ̀ láti ti máa tó fi kìí àmọ́ sáà máa kọ́ ó ní kọ̀wọ́ bẹ̀. ṣùgbọ́n kọ́ jẹ́ mùsùlùmí kọ́kọ́ ní ìgbàgbọ́ ilé yọ̀nà wọ́n tẹ̀wá kùn àmọ́mọ́ lára ń dáa nílì ní abẹ́ta lákọ̀ọ́kọ́ nígbà tí a bá ti ní mẹ́rin gbàgbọ́ ọlọ́run láwà gbára lé ànígbára lé nǹkan mìíràn nígbà tí tó ti kọ́ tó bá tẹ̀lẹ̀ sí wa òun náà gbára lé má sábà bọ̀ mí wà mí yẹ tẹ̀wọ́ kẹ̀lẹ̀ ẹ̀nà lọ́ àfọwọ́ hàpù olúwa ló sọ bẹ́ẹ̀ ó lè bá gbára lé ní ọmọ ọba máa tó bọ́nà bá dán àwọn ẹlòmíín wò gbogbo máa ń tẹ̀lẹ̀ tọ́mìyàn láyé lára ń tá a kọ́ bọ́nà bára kó bá tẹ̀lẹ̀ tọ́mọ̀ ẹ̀dẹ́ nìyàn ló máa sáàkì àwọn asá lọ bí ọ̀dẹ́ lómi wọ́n bọ́ jẹ́ mùsùlùmí àfọwọ́bọ́ kìíní wọlé ètò sọ́ọ̀rọ̀ bí láì fi hàn wọ́n tàn án wọ́n wá di ogbó ọlọ́mú dáadáa kẹ́ di ní tó bá ní kò ní ṣẹlẹ̀ kò lẹ́gbẹ́ ní ó ṣẹlẹ̀ ọmọ ọba tó máa ní kọ́lá kẹ́lì òní kó lùkú àlẹ́bà ń sọ fún wọn mọ̀nà lẹ́lì yóò sí gbogbo nínú lọ́ in àwọn ọba bí kò mú sú àwọn ọ̀rọ̀ ọba bí kò mú rọ́ọ̀nù wọ́n ní sọ ọmọ ọba rẹ̀ ọ̀sán náà bá ń sọ fún wọn sẹ́ni kan tẹ̀ ń bẹ nígbọ́ tí èmi ọlọ́run ọba ti bá gbèrò ìnira pẹ̀lú yí a máa gbèrò ìnira pẹ̀lú yàn sẹ́nì kan máa ń bẹ tó lè là ọ́ mẹ́ kò sí tọ̀ wọ́n ní jẹ́ bẹ́ẹ̀ bọ́lá bá ní mo fẹ́ bára mo fẹ́ mo fẹ́ mo fẹ́ mo fẹ́ ìlà ìnìlá ọlọ́wọ́ ní mùsíbà kan òní ìṣẹ̀lẹ̀ lẹ́yìn òní ìṣẹ̀lẹ̀ lọ́mọ ẹ̀yẹ agbẹ́rú pẹ̀lú ìdọ̀lọ́mọ pẹ̀lú ìdọ̀lọ́mọ bá ní wà man yu'minu billah gbogbo ẹni tó bá wá nígbà gbọ́gbé ọba àkọlọ ọlọ́run ọba ní ẹnìyẹn ọlọ́run gáàdì ọkàn rẹ̀ kò ní sí àkọ́kọ́ a nílẹ̀ mùsùlùmí ni pé ti kọ́ ti kọ́ náà nù ọ̀ ti lè sá fún ọlọ́run àti tí ò bá kọ́ pé àgbà ó ní tí ò bá kọ́ wa àkọ́kọ́ ọlọ́run ló ní kò àní kò ní ó bọ ọlọ́bọ̀ sókè bí bàbá sókè kò bá bá mi kò ní ó bọ ni bọ́ọ̀bù sókè kò ní bọ̀. ìbá ti jáde lórí bá wọn ti kọ́ ti jáde lórí bá jáde kò ní ṣe rí ọ àní yóò sì ní wọn lórí ẹni tó torí máa tí ò lọ tí ò lọ tí ò lọ tó yìí wọ́n ẹni tẹ́lẹ̀ yóò kú kó omi tó torí ẹ̀ tó sápò lódò bí òdòdó máa bàbá ní kó omi yóò kú yóò mú mi yóò ìpàdé mi ẹni gbàmọ́ tó gbogbo tó máa ń tẹ̀lẹ̀ kábà ọlọ́run bá ní kámọ́ lọ sí náà èyí tí ń ṣẹlẹ̀ lọ́wọ́ lónìí láyé kábà ọlọ́run bá ní kó ti kọ́ bẹ̀ kó pàmọ́ èèyàn amẹ́ríkà ló ti fi ní kan ẹ̀ ó kàn kó bẹ́ẹ̀ báwọn náà ju nǹkan kan lóòótọ́ sábàbù fún ọwá ni ó ti wà náà ọlọ́ náà pé nígbèsì yìí mo fẹ́ mi ayé ọlọ́run sì ní ọlọ́run mi ayé o a máa bẹ́ẹ̀ tó wá lọ́tẹ́ wọn báyìí torí lágbára sí ni àwọn alákan fojú kéré mú wọn làwọn àtẹ̀mọ́ náà ọ̀nà kejì agbọ́dọ̀ wọ́n kan sáńpẹ̀ ní àfbà nígbà tá a sọ pé ká nígbàgbọ́ pé ọlọ́run ní mọ ní ká burú tẹ̀lé ṣé kẹrí àṣẹ léwọ̀n fún wa pé ní ò ní ká yẹn wa ẹjẹ́ pọ́pọ́ àní ọ kágbá ọlọ́run ọba tó wá nídìí káwọ́ àgbáà àwọn nǹkan kan sáré fi dínà tí nǹkan yóò fi ní tẹ̀lẹ̀ sí wa bẹ́ẹ̀ ni tẹ̀lé àfáfọ́gbà aláì bẹ́ẹ̀ anábà Muhammad sallallahu alaihi wa sallam anábà ní ẹni bá sọ pé tó bá fi la ilaha illallah wahdahu la sharika lahu lahu al-mulku wa lahu ó sọ àwọn nǹkan tí ọlọ́run ti fún kó wá fi parí ẹ̀ ọlọ́run wa sọ níbi aburú ọmọ èèyàn àtàlìjẹ ló sì èdè rọlẹ̀ kò sí kí nǹkan bá tẹ̀lé sábàbí ìṣẹ̀lẹ̀ àgbàrá láàyè káwá àkóso káwá nǹkan sí nǹkan aburú tí òfin lè kàn wá ìyá si láàyè ó wá o méjì òun náà ń pè ní wọ́n

tá àbẹ́tẹ́lẹ̀ ní pépé a gbọ́dọ̀ rí àtìsẹ́ níbi nǹkan tí àwọn gọ́ọ̀mẹ́ntì ṣe pé ó yá ẹ̀sìn mọ́sálásí ẹ̀sìn church ẹ̀sìn ọjà ẹ̀mẹ́gàdì mọ́ Ànábì sallallahu alaihi wasallam ó ní Ànábì náà sọ bí àdíṣe rẹ̀ Ànábì ní bẹ́ẹ̀ bá wà ní àyè kan tí àìsàn tí máa ń ràn bá wá fẹ́lẹ̀ Ànábì ọ̀gọ́ ọ̀gọ́ mẹ́rin bọ́ọ̀ bá ti wọ̀ bẹ̀ mẹ́jáde lọ́wẹ́ ọ̀lẹ́ Muhammadu sallallahu alaihi wasallam tó inú nínú àwọn ìlànà tí ẹ̀ lè gbà sí sí ìṣẹ́ obìnrin tẹ́lẹ̀ òun ni àwọn tó bá ní ìmọ̀ nípa àti ẹ̀yẹ gẹ́gẹ́ ní tó máa ń sọ nǹkan yìí tí wọ́n fún ní obìnrin ṣe ilé lẹ́yìn o ẹgbọ́n tí wọ́n sọ àmọ́ ẹ̀mọ̀ wọn adọ́ gbogbo ẹ̀sìn Islam Islam ẹjá sí wọn járe ẹjá sí wọn járe àwọn èèyàn náà ti gọ́ọ̀mẹ̀ntì gbàdé lónìí tọ́fẹ́ ojú gọ́fẹ́ ní wọn bá fẹ́ tú ara ìfẹ́ ni ó tọ́ tọ́bẹ̀ tí wọ́n bá ti kalẹ̀ sí àti ṣọ́ọ̀ṣì àmọ́ àwọn ìrànlọ́dà àwọn làmú ẹbí ọjà ìlú sí ṣọ́ọ̀ṣì ẹnu méjì kan fẹ́ sí náà wọ́n fẹ́ pawó ni wọ́n fẹ́ pawó ni ee wọ́n fẹ́ gbọ́dọ̀ wà wọ́n gbàdúrà fún bàbá rẹ̀ kọ́lẹ́ nítorí kọ́lẹ́ tó mú ni kọ́ńtẹ̀ tọ́kalẹ̀ kan tó mú báyà fún bọ̀dá rẹ̀ wò àwọn nǹkan yìí ń tẹ̀lé lọ́gbọ́n àmọ́nù náà bí lè kóra ń jábọ̀ tí òbí ní ṣẹlẹ̀ ó lè tẹ́tẹ́ ṣe fún wa rẹ̀ wọ́n ti wá sí mọ́sálásí fún wa lè wọ́n wá fún aláwọ̀ kọ̀ǹdíṣọ̀ pé báyìí lè ṣe báyìí lè ṣe báyìí lè ṣe káṣíkẹ́rù káṣíkẹ́ bẹ́ẹ̀ kò sí tó burú o pé àgbọ̀rọ̀ kẹ̀kẹ́ kára wa àwọn àfa náà dá sí ṣe pé a ní ká wo àwọn alimọ̀tàkàṣùn àwọn tẹ́ éèrí àtàwọn dúró lé lérí ẹ̀kọ́ tí wọ́n máa lórí àwọn nǹkan wọ̀nyí ní tó bá sọ ẹgbọ́ ẹgbọ́n sọ̀rọ̀ pẹ̀lú ìmọ̀ kan mọ́ kí kápítà má dámọ̀ bí kìlà kí ni kìlà bẹ́ẹ̀ dágẹ́ bá ti ti wẹ́dà àwọn méjì sọ̀rọ̀ nǹkan kan wọ̀nyí ẹjẹ́ agbọ̀n tí wọ́n sọ orí kẹwọn tí wọ́n kẹ́kọ̀ọ́ lórí mi alákọ̀ọ́kọ́ àwọn tí wọ́n jẹ́ medical doctor ẹlẹ́ẹ̀kejì àwọn tí wọ́n jẹ́ àwọn àpá wọ́n wà jẹ́ jẹ́pọ̀ lórí kan wọ̀nyí wọ́n jọ ṣiṣẹ́ pọ̀ àbá máa ń ṣe bẹ́ẹ̀. òun lọ́nà fi fa àmì fatua kalẹ̀. àwọn mi lè sọ pé ah, lásìkò àlẹ́ sọ̀rọ̀ bá wà lọ́wọ́ sẹ́lẹ̀ tẹ̀lé àjàkálẹ̀ àwọn tẹ́lẹ̀ ànẹ́bí ò ní káńtà làǹgà bẹ́ẹ̀ ni ànẹ́bí ò sọ bẹ́ẹ̀. àmẹ́lẹ́yìn èmi àjẹ́ náà sáwọn pé eléyìí kọ́kọ́ ni àkọ́kọ́ àjàkálẹ̀ àrùn tí ó tẹ̀lé lórí àjẹ́ òun ó yàtọ̀ síra wọn ni àwọn tí wọ́n nímọ̀ nípa ìtàn yìí wọ́n sọ fún wa pé àìsàn yìí ó lè gba ikọ́ ó lè pápọ́ jáde tó bá pápọ́ jáde tó bá kán sí ẹnu wọ́ ló mú wọn náà torí kò sọ́nà tó lè gbà wá ara àyàn àti ọ̀nà mẹ́rin ẹnu imú ojú àtẹ́sí èyí táwọn ọ̀rọ̀ táàdì ní pé ẹbí ọjà ẹ̀ mọ́sálásí ẹ má fi ọjà rẹ mọ́sálásí kọ́dẹ̀ má fi ṣọ́ọ̀tì rẹ mọ́sálásí ọjà bákátá káfíìwé kára wa ni àwọn mọ́sálásí ẹgbẹ́ oníkàmọ́ tẹ́tẹ̀ẹ́ ní ìdí ò bá tẹ́tẹ̀ẹ́ kó jáde fún mọ́sálásí kó bá jẹ́ ọ̀bá jáde kódà àníbìsọ̀rọ̀ sọ́lá nínú ẹ̀sìn wa ni a lè ní tòun jáde ọbẹ̀ àjàkálẹ̀ àrùn ọbẹ̀ kó tẹ̀lẹ̀ nú kálá àlò àlò tẹ́lá pẹ̀lú ẹnìtì àti lògbóhún àwọn àlò sáìdì wà nìtì ẹni tí wọ́n àìsàn iná bẹ́lá rẹ̀ wá wọlé àwọn òmà tẹ́kù ní bára hàn ó wá sí oṣìṣẹ́ sáìdì wọ́n ní olùbí tẹ́ náà wà lórí sáìdì yẹn ìwọ́n àwọn akíyàn tán ẹnu wa padà dé òun fẹ́ kírun òun kàn gbọ́ lérí ìbọn títí àìsẹ́jú àlọ́ rẹ̀ kò lé wọ́wọ́ ọ̀rùn tí tí ẹ bá fi ọwọ́ sí ẹnu àbíyèsí àmọ́kò tí ṣe láàrin wákàtí mẹ́wàá kọ́ mọ́ lọ mú kó mọ́ lè sí bọ́dẹ̀ ti bẹ́jẹ̀ náà láti pàdé ìsọ̀ ọmọ àwọn ìwọ̀n tẹ́lá ó déédé bí àwọn àjàkálẹ̀ àrùkó tẹ̀lẹ̀ pẹ́kọ́ ní àrí báyìí àmọ́ ìmọ̀ sí ẹ̀rẹ́ ti mọ̀ pé bó ti máa múyàn rẹ̀ bó ti máa múyàn rẹ̀ bó ti máa múyàn rẹ̀ ó wà bí òsì èmi àti òkú òsì àwọn o kókó bá láǹtí gidi wá sí ẹ̀yẹ ká fi ìtìbú bẹ̀rẹ̀ gidi wọ́n sọ́tọ̀ bá wà lára ìlú Muhammadin wà láàárín wa sàhábì wa الله والصلاة والسلام على رسول الله أدى بالقلم عليكم يا الله وبعد محمد صلى الله عليه وسلم إذا صلى الله عليه òun náà ni pé kí ló gbọ́rọ̀ jẹ́ ipò táwàtà jẹ́ mùsùlùmí dáadáa tábọ̀rọ̀ wà níbi ìkan tó bẹ̀rẹ̀ lọ́wọ́ ẹ̀ fún náà sàlàyé fún ọmọ a ti sàlàyé débi pé bó ti òfin tí àwọn ìjọba gbé kalẹ̀ ọ̀rọ̀ àwọn méjì ni wọ́n wò tán gbé kalẹ̀ wọ́n wo ọ̀rọ̀ àwọn tí wọ́n jẹ́ medical doctor wọ́n sì wọ̀ ọ̀rọ̀ àwọn àpáàmì a ti sọ àwọn doctor níwọ̀nba títí tán fi ní abomu ká lò tẹ́ ká fọwọ́ láti má fi kópa ẹlòmíì tí má bẹ̀rẹ̀ ara tiẹ̀ àdúgbò wọn kò bá rẹ̀ náà àwọn tí àwọn tí mọ́sálásí náà ká má kó bẹ́ẹ̀ lòmíì òun jẹ́ pé tí ò bá ṣe àrùn ọ̀pọ̀ tẹ́ kan tó kan lábùkù bí yóò bá bọ́ mọ́tò mẹ́rin mọ́tò láti kò tẹ́lẹ̀ jáde kọ́nà máa bẹ́ kọ́lọ mẹ́rin bí yóò bá mú tẹ́ lọ́wọ́ bá bẹ́ mọ́tò láti kò tẹ́lẹ̀ jáde kò yẹ sọ rere ó bọ́ sí àti mọ́tò láti lónìí àwọn ẹni ti tẹ́ bọ̀ lórí ẹ̀ ó tọ́sẹ̀ mẹ́ta wọ́n ti tẹ́ bọ̀ lórí ẹ̀ bọ̀ wọ́n ti tẹ́ yẹn fá gbogbo òru àná ọlọ́run tó ti tẹ̀lé ìnáwó àwọn èèyàn sùn tí wọ́n ti mí bọ́ọ̀rẹ́ bá pè mí àdìmọ̀ tó fi sí aago mẹ́wàá aago mẹ́wàá kọjá kátólí kọ̀ọ̀kú sọ pé a kìrò lónìí sòkè bọ́ rere kẹ́lì kan wá bó sí ẹ̀kọ́ máa kírun kọ́ máa mú òkúta lérò wọ́n dojú sí bí yóò bá ní mọ́sẹ̀ kó mẹ́ àbá àti wọ́n mi yìí ẹ̀ lòbò mú tí bá ti bí ìwà tó bá mọ́sẹ̀ kó òkúta rere lápò ọlọ́ náà kẹ́lì tá a bá lọ bá a ti wá ń jọ rí tó wá bá wọn bẹ́ẹ̀ tẹ́ẹ̀rí àìmọ̀kan máa ń kó báyàn àìmọ̀kan tí máa kó báyàn mo fẹ́ sọ̀rọ̀ kan ìbẹ̀rù ọlọ́run nìkan ò dé tẹ̀sí wa yìí àti kéèyàn nímọ̀ fún bí ìbá lóun fẹ́ bíbẹ̀ ọlọ́run àmà àfẹ́ni tí ò bá gbà pé ìtànfẹ́ ní kò náà ẹ̀sì ìgbìkan lókù àwọn àbáwá sára yìí púpọ̀ kò ìlú tó tẹ̀ lónìí tó tẹ̀ láwùjọ lónìí kò tẹ̀lẹ̀ lọ́dọ̀ àwọn àfà tó kọjá lọ àmà wọn ti tàwọn tẹ́tẹ̀ kalẹ̀ tí ó mọ̀ràn á lọ́wọ́ láti orí bàbá yìí bó wọn ti tẹ̀lé náà ìrúnjẹ́ ìtàǹkì àwọn kankan bẹ́ẹ̀ tó ní ìdájọ́ tọ̀tọ̀

àwọn àfá gbogbo àfá àgbà pé kò sí lára àwọn kan tó lè ní kẹ́mọ́ nírun kí wọ́n bá ti wá sí ẹgbẹ́ kẹgbẹ́ bí oní yóò ẹ̀ nírun wọ́n gbà bẹ́ẹ̀ àwọn kan wá ní àmọ́ ọ̀ràn èèyàn ni àwọn kan ní àkèyí sọ ọ̀ràn èèyàn ṣẹwọ́n kan ní ọ̀ràn èèyàn ni lọ́dọ̀ tí wọ́n ń nì bẹ́ẹ̀ ò bá ṣe bẹ́ẹ̀ èèyàn jẹ́ lẹ́sẹ̀ ni àmọ́ wọn tí wọ́n wọ pé kèé sọ̀ràn èèyàn lọ́dọ̀ tí wọ́n èèyàn jẹ́ lẹ́sẹ̀ nǹkan tó wá jẹ́ ẹ̀tẹ̀nu ṣẹ̀ríà kí o jajá kódà kí o jẹlẹ́lẹ̀ kódà àbúdá ní jẹ̀mọ́ àmọ́ ṣẹ̀ríà fún aláwọn àwọn àti kan pẹ̀lẹ́ fún ajá yìí ó ti ẹ̀lẹ́tọ̀ kọ̀ọ̀kọ̀ jẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kọ́ kò lẹ́sẹ̀ gbà wọn bẹ́ẹ̀ náà ní irú kaba ìdán tó bá jẹ́ pé ó ẹ̀sẹ̀ ni tí bọ̀ òwúrọ̀ bá tẹ̀lẹ̀ díyàn ó lè múyàn sí nǹkan nítorí pé ká súnmọ́ra wa àmẹ́ńtí àìsàn yìí bẹ láàárín ordinary ọtí lásán alẹ́sọ̀lọ́rùn alẹ́wọ̀sẹ̀lá ó ní ẹgbà bí lè mú tí kọ́mọ̀ wùrẹ̀ wọn mọ́sájúwá ó mú wọn lù ní wọ́n tó pé yóò mọ̀ kó nínú àbáwọn mọ̀mẹ́ ní àtàwọn màláíkà ọlọ́run ọlọ́run kẹta kó nínú àbára wa ẹni jẹ́ ìtẹ̀lẹ́ bá ń bẹ lára ẹ̀kọ́ ọmọ mọ́sájú alẹ́ mọ́mà èèyàn lè mà sábàá ní ká bá ilé ẹmọ́ lọ ẹmọ́ lọ ẹgbọ́ nígbà bá sálámà àti pẹ́ sálámà tán àbá òun kọ́ ni àbá àdẹ́sí ẹnu ẹló ṣe àtàkò sí ọ́ ọmọ ìyá sọ̀bá kò tó bá fẹ́ ṣe lọ ìmọ̀ àti bẹ̀rẹ̀ ọlọ́gbọ̀n wà mẹ́ àmọ́ ká ní bẹ̀rẹ̀ ọlọ́run nìkan lọ́lọ́ kò sí mọ̀ èyí ó sọ́kọ àwọn èèyàn náà tí wọ́n bẹ̀rẹ̀ ọlọ́run bá wọn láwọn bá fọ́ra wọn lójú pé kí ìfẹ́ fojú ìrí òkú mọ́ ó sì àbọ́bá lọ́pọ̀ ọ̀wọ̀ ọ̀dọ́ rẹ̀wù àbẹ̀nà ọba ní kíọ́lá mọ́ta àti àríkú mẹ́lẹ̀ ní kọ̀kan ọlọ́ èyí ti tẹ̀rẹ̀ lọ́wọ́ yìí agbára ẹlọ́wà ọlọ́ ọwọ́ rẹ̀ lọ́wọ́ ọlọ́ mọ́ta tẹ̀ fún ọlọ́ àwọn tá jẹ́ mùsùlùmí orí tí wọ́n bẹ̀ fún wa anísọ̀rọ̀ lọ́wọ́ alẹ́ ọ̀tẹ́nà ó lọ́wọ́ mọ́ fi pa ẹ̀sẹ̀ tí wà rẹ̀ ní bá jẹ́ mùsùlùmí tọ́mọ bá tẹ̀lé kó mú àmọ́ tó ti bẹ́ẹ̀ náà a ní mọ́tọ̀ ọkọ́ mú wa a mọ̀ sáfún náà ni عن طول بعد كوبا كوبا جمو الله متعال وصل بيا لهم لا إله إلا الله وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه وسلم سبحانك لا إله إلا أنت عشان لا إله إلا الله والسلام عليكم ورحمة الله وبركاته Bí a ti tó sáfù yẹ ká tó gbọ́lẹ̀ kan tó. Àwọn tí wọ́n bá ní òun ẹ̀dá fún ọ̀sán.